ìtumá rẹ̀ lọ́dọ̀ ti tiwa náà ni ẹ̀jẹ̀ àláádà ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹni pé ẹ̀jẹ̀ tí máa jáde lára obìnrin tó já pé àdámà obìnrin ni kẹ́jẹ̀ náà ó jáde tó bá ti di àsìkò kan ẹ̀jẹ̀ yìí kìí ṣe pé àìsàn ni ó ní àwọn hikima tó wà ní abẹ́ tọ́lọ̀n fi ní kẹ́jẹ̀ yóò máa jáde lára obìnrin ẹ̀jẹ̀ yìí òun náà ní máa ń bẹ nínú àwọn nǹkan tá a máa fi máa pé obìnrin ti bàlágà tó bá ti di pé ẹ̀jẹ̀ yìí ń jáde lára obìnrin ó túmọ̀ sí pé obìnrin yẹn ti bàlágà nìyẹn àwọn nǹkan míì náà wà tí yẹn ti máa mà kó obìnrin bàlágà àmọ́ ẹ̀jẹ̀ yìí ó jẹ́ kan ní inú rẹ̀ ṣùgbọ́n nífàásì ní títẹ̀ ohun ẹ̀jẹ̀ náà ni òun máa jáde nígbà tí obìnrin bá ń bímọ lọ́wọ́ tàbí nígbà tó bá bímọ tán àbáwọn afáà mi ní àsìkò díẹ̀ kó tó di àsìkò tí ó bímọ àwọn ẹ̀jẹ̀ méjèèjì ẹ̀gbin ni wọ́n ó sì ní ìdájọ́ nínú ṣẹ̀ríà Islam àwọn ìdájọ́ ẹ̀ ni àfáà fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣàlàyé fún wa báyìí ó tún kù ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí máa jáde lára obìnrin yẹn ni dáàmú lẹ́sẹ̀ ààbọ̀ yorùbá ń pè ní ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà òun ní títí ẹ̀ kò ní rízì nǹkan tí máa fi jáde ó lè sàdédé máa jáde tí ẹ̀ ìṣẹ̀ háì tí ẹ̀ sì pé yẹn bímọ ìgbà míì sí ń bẹ ó lè jẹ́ pé háìdì náà ni ṣé ó wá tásìkò tó yẹ kó dá tí ò ní dá tí ó kọ̀ntínú láti máa jáde bẹ́ẹ̀ àbẹ́jẹ̀ bímọ náà ni àsìkò tí ẹ kó dákò ní dúró yóò máa jáde lọ wọ́n ń pelé yìí ní istihaba àmọ́ tọ́píkì tá a fà mọ́ méjì náà ló mú wa haid àti nifas so wàlà allá yọ̀rọ̀ wà díẹ̀ nípa istihaba náà insha allah so afá ní alhaidu ntáǹkì ní haid ìyẹn ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin huwa dammul ma'ruf inda nisa òun náà ní ẹ̀jẹ̀ kan sáàmà lọ́dọ̀ àwọn obìnrin àti mọ́mọ́ obìnrin obìnrin kan ní ma ṣe haid ọkùnrin yìí ṣe haid wàlá haddan fi ṣára ilẹ̀ àkọlìhì kò wá sí ààlà nínú ṣẹ̀ríà nípa èyí tó kéré níbẹ̀ ìpè tó kéré jù nípa ẹ̀jẹ̀ haid kò ní ààlà fún pé nínú àwọn àfọ́ oríṣiríṣi àgbọ́yé ló wà lábẹ́ lẹ́yìn àmọ́ èyí tó wà sófọ́ náà ni pé kò sí èyí tó kéré kò wà àkítàrìhì àmọ́ èyí tó pọ̀jù fún ẹ̀jẹ̀ haidi wà ìnáma yọ́rọ̀já òfihì ìlàlà àádà a ó máa padà sí àádà ni yẹni pé a ó máa padà sí àláàdà báwọn obìnrin àwọn ọjọ́ àbáwọn àsìkò tó fi yẹn ẹlòmíì ń bẹ háìdì títí ẹ̀ ọjọ́ mẹ́ta ni ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún mẹ́fà títí débi ọjọ́ méje so púpọ̀ rẹ̀ a máa padà sí àádà títí àwọn obìnrin ni bó tiẹ̀ já sí pé àwọn obìnrin tí máa ṣe háìdì yìí wọ́n yàtọ̀ síra wọn a ní àwọn tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ háìdì ni ìdájọ́ tí wọ́n wà lọ́tọ̀ àwọn tí ń ti ń ṣe háìdì yẹn tó ti dún nímọ̀ wọ́n ti mọ̀ àwọn ọjọ́ táwọn máa fi ṣe ìdájọ́ tiẹ̀ náà wà lọ́tọ̀ gbogbo náà làwọn àfáà sálàyé wà nífàásù ṣùgbọ́n ẹ̀jẹ̀ nífàásù ní tiẹ̀ ẹ̀jẹ̀ bímọ huwa dámọ́lá khariju bí sárábì lè wìláàdá o náà ni ẹ̀jẹ̀ tí máa jáde látàrí wípé èèyàn bímọ bí sárábì lè wìláàdá nítorí póbìnrin bímọ ní máa mú kẹ́jẹ̀ yóò jáde wa aksaruhu arba'una yawman ṣùgbọ́n yìí tó wá pọ̀jù ní títí ẹ̀ òun náà ni ogójì ọjọ́ òun náà kò ní èyí tó kéré jù tóbìnrin bá bímọ tí ẹ̀jẹ̀ bá jáde láàrin ijọ́ kan péré àbíjọ́ méjì àbíjọ́ mẹ́ta àbí kò tiẹ̀ tó bẹ́ẹ̀ náà ni tó sì dá ó ti parí náà nìyẹn àmọ́ àwọn afá ní èyí tó pọ̀ jù tí obìnrin tí máa ṣe nifas yẹn tó tẹ́jẹ̀ tí máa jáde lára obìnrin lẹ́yìn ìbímọ òun náà ni ogójì ọjọ́ kí ló fà tí a fà fi mọ́rọ̀ yíwá ọ̀nà ni ẹgbà wá sàárẹ́gbà látọ̀rọ̀ ummu salama radiyallahu anha qalat kanat an-nufasa'u tajlisu ala ahadi rasulillahi sallallahu alaihi wasallam arba'ina yawman ẹgbà wá yìí imáàmù ibnu majah ló gbà wá abu dawud àti imáàmù tirimizi àtàwọn ẹlòmíì náà a ummu salama radiyallahu anha wọ́n ní àwọn obìnrin tó bá ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ tajlisu ala ahadi rasulillahi sallallahu alaihi wasallam wọ́n máa jókòó yẹ tó ní kírun tó wà tó ní kírun lásìkò sallallahu alaihi wasallam arba'ina yawman wọ́n máa jókòó fún ogójì ọjọ́ yẹ kí wọ́n máa fi ṣe nífàásù wọn ìwà jókòó fógójì ọjọ́ yìí tí gbogbo obìnrin tó bá ti bímọ ní jókòó tí ò ní kírun àbí báwo ni àfà wa sàlàyé díẹ̀ nísàlẹ̀ báyìí pé wà mátà rá àti tóhọrọ kọbla àrùbáyín ìtẹ́sàlẹ́t wọ̀tọ́hùrọ̀ gbogbo ìgbà tí obìnrin bá ti wá wà ní mímọ́ ẹ̀jẹ̀ yìí ń jáde ẹ̀jẹ̀ yìí wá dá síwájú kó tó pé ogójì ọjọ́ tó bá ti dá ọjọ́ kan ní ọjọ́ méjì ní ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ méjì ní oṣù kan ní orí obìnrin bẹ́ẹ̀ ìtẹ́sàlẹ́t wọ̀tọ́hùrọ̀ obìnrin bẹ́ẹ̀ yóò wẹ̀ yóò sì mara yẹni pé ẹ̀jẹ̀ yẹn ti dání ẹ̀ wàyí ní samarra bí ha dámú bádàl arba'in ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ bá wá tẹ̀síwájú tí ń jáde lára rẹ̀ lẹ́yìn ogójì ọjọ́ lẹ́yìn ó ti pógójì ọjọ́ ẹ̀jẹ̀ wá kọ̀ntínú níbẹ̀ yẹn iktasalat li tamamil arba'in yóò wẹ̀ nígbà tí ó bá ti pé ogójì ọjọ́ wàtọ́hurat yóò sì mara ó ti mara kúrò níbi ẹ̀jẹ̀ nífàásù yẹn so ẹ̀jẹ̀ fans kìí ṣe wípé ó ní òǹdíwọ̀n ní kékeré rẹ̀ ṣùgbọ́n ní òǹdíwọ̀n ní púpọ̀ òun náà lógójì ọjọ́ ṣùgbọ́n léyìí ò wá túmọ̀ sí wípé dandandan kó ogójì ọjọ́ yẹn kó tó di pé obìnrin ó wẹ̀ yóò máa eléyìí náà ó sì túmọ̀ sí tóbìnrin bá bímọ èyí tí wọ́n máa ṣe pé lẹ́yìn ogójì ọjọ́ jáde ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ káàárọ̀ wọ́n ní kéèké forty days kò tí ì máa jáde eléyìí kìí ṣe ṣẹ̀ríà ìsìlámù ni eléyìí ó sì tún túmọ̀ sí pé nígbò bá pógójì ọjọ́ ó wá ní kinní kan tí wọ́n ṣe wọ́n dín àkàrà àbí wọ́n ṣe nǹkan kan pé ọjọ́ lágbájá àbí ọmọ kinní no kìí ṣe ni ọjọ́ yẹn wà fún náà ni wípé ohun kan pé ẹ̀jẹ̀ lè ti máa jáde mọ́ tó bá ti ọjọ́ yẹn tí ò yóò sì máa kírun ẹ̀ ó ti di istihadọ̀ tó yẹ kí bóyá ọ̀rọ̀ wáyé ní orí ẹ̀ ńgbà tó bá yá ni ẹ̀yìn lẹ́yìn náà tẹ́jẹ̀ gbogbo ìgbà tó bá dá tó pógójì ọjọ́ yẹn yóò wẹ̀ yóò sì máa ma yukram aw ma yahrumu bil haidi wan nifas nǹkan tí haidi àti nifas máa ṣe léèwọ̀ fóbìnrin nítorí jẹ́ pé èèwọ̀ ni obìnrin tí bá ń bákan náà obìnrin tí máa ń ṣe nifas tó jẹ́ ìwọ̀ fóun náà àfáàní yahrum alalhaid wa nufasa ma yahrum alalmuhdif wa tazidu alayhi fi taharim asawmu wa taqdihi idha tahura àfáàní ìwọ̀ ní lórí obìnrin àbí ṣẹ̀rí àṣẹléwọ̀ àbí wọ́n ṣẹléwọ̀ fún obìnrin tí máa ń ṣe haid àtèyí tí máa ń ṣe nífàs tí ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ ma yahrum ala al nǹkan tí ó jẹ́ fún ẹni tí ó bá ṣe ẹ̀gbin tàbá ní al òun náà ni ẹni tẹ́gbẹ́ jáde lára rẹ̀ lákòójú ẹni tó ní jẹ́nẹ́bà lára lẹ́yìn ó láwọn kankan tó jẹ́ èèwọ̀ fún ẹni tó bá ti ṣe ẹ̀gbin tó ṣe pé bóyá mọ́kìrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti jẹ́ fún gbogbo ohun tí ó jẹ́ fún ẹni bẹ́ẹ̀ náà ló jẹ́wọ̀ fún ẹni tí máa ń ṣe haid títí ń ṣe nifas ẹni bá ní jẹ́nẹ́bà lára nísìn kò gbọ́dọ̀ kírun títí tí ó fi wẹ̀ àyàfi tó bá pé ní ó ní ìdí tẹ́ pé yóò wá sí nǹkan míì láti fi gbé ìwẹ̀ yẹn kúrò lókù bẹ́ẹ̀ ẹni tó ṣe pé ó gbọ̀nsẹ̀ nísìn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ òun náà ò ní kírun àfi kó ṣe kí ni kó fi rí fára rẹ̀ kó ṣe àlùwàlá àfáwa ni wọ̀tẹ̀zídù aléhì fi tàhàrí àwọn àlékù kan tí wọ́n ń bẹ lórí ẹni tí bá ń ṣe haid abẹ́ni tí ń ṣe nefas lọ́wọ́ tí ẹ pé kò sí fún ẹni tí pé ẹ̀gbin lásán ló jáde lára rẹ̀ lọ kí làwọn àlékù náà alákọ̀ọ́kọ́ ń náà ni pé asáwùmú yàní irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ gba àwẹ̀ wàtàkìdíhì ìdàtọ̀hùrà ṣùgbọ́n yóò san àwẹ̀ yẹn padà nígbà tí ó bá mọ́ ẹ mọ̀ wípé ẹ̀wò irun ẹni bá ní jẹ́nẹ́bà lára kò ní kírun àbẹ́ni tó bá gbọ̀nsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní kírun títí tí ó fi sì mára bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ní haid àbíṣe nifas òun náà ní kírun títí tí haid yóò fi parí tí ó fi wẹ̀ bẹ́ẹ̀ náà ni nifas ṣùgbọ́n nínú àlékún tó tún wá wà fẹ́ni tí máa ń sọ haid lọ́wọ́ òun náà ní wípé kò ní gbàwẹ̀ ẹni bá ní jẹ́nẹ́bà lára lè gbàwẹ̀ tí ì bá ṣe wípé ìgbà tí yàní bóyá ó gbàwẹ̀ ló wá súnmọ́ yàwó ẹ̀ ní ẹni tí ń gbààwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àwọn ẹ̀rẹ́ bàjẹ́ yìí sì san kàfàrà ṣùgbọ́n ní jẹ́nẹ́bà lára nísìn ilẹ̀ wa mọ́ bá lápòjú ó sùn mọ́jú kò rántí jí sáàrì ó sì jí pẹ̀lú jẹ́nẹ́bà yóò máa gba àwẹ̀ rẹ̀ lọ abẹ́ni tó gbọ̀nsẹ̀ àbí àwọn ẹ̀gbin mi náà yóò máa gba àwẹ̀ rẹ̀ lọ ṣùgbọ́n ẹni tí haid ti máa ń sọ haid yàní òun ní títí àbí ní fas kò ní gba àwẹ̀ àmọ́ yóò san àwẹ̀ yẹn padà nígbà tí tí ẹ̀jẹ̀ yẹn bá dá ẹ̀rí lórí eléyìí an mu'adata qalat sa'altu aisha radiyallahu anha fakultu ma balu la ha'id taqdi sawma wala taqdi salat qalat kana yusibuna dhalika ma'a rasulillahi sallallahu alayhi wa sallam fa nu'maru bi qada'i as-sawmi wala nu'maru bi qada'i as-salat wa gbalatodo arábìnrin tá ni pè ní Mu'adha ó sọ báyìí pé ó ní mo bí màmá wa Sayyida Aisha lérè báyìí pé ma balu la ha'id tagdi sawma wala tagdi sọ́lá kí ló ṣẹlẹ̀ sóbìnrin tí máa ń ṣe ha'id obìnrin tí ń ṣe nǹkan oṣù tó ṣe pé ìwà máa san àwẹ̀ padà lẹ́yìn nǹkan oṣù tí ó sì ní san irun torí pé ṣẹ̀ríà Islam nìyẹn tóbìnrin bá gbà lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yìí àbígbà tí ń ṣe tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ yóò san padà lẹ́yìn àwẹ̀ ṣùgbọ́n àwọn àrùn tí ò bá kí nígbà náà kò ní san òun padà arábìnrin yìí wá bi sẹ́yìdá Aisha léèrè kí ló fà tá ń san àwẹ̀ padà tá yìí san òun padà sẹ́yìdá Aisha wá dáhùn báyìí pé yusibuna dhalika ma'a rasulillahi sallallahu alaihi wasallam irú nǹkan wọ̀nyí máa ṣẹlẹ̀ sí wa láyé ànábì yẹni pé a máa haid láyé ànábì a máa ṣe láyé ànábì fàánù ọmọrò bí kọba ìsọ̀hùn wọ́n wà pa wá láṣẹ láti san àwẹ̀ padà wọ́n máa pa wá láṣẹ láti san àwẹ̀ padà wọ́n láàánú ọmọrò bí kọba ìsọ̀là ṣùgbọ́n wọ́n yí pa wá láṣẹ láti san òun padà eléyìí ni ṣẹ̀ríà Islam ìbájásí tó yẹ kán san ìrun padà ni ànábì sallallahu alaihi wasallam kò bá sọ fún wọn ìpè ànábì náà ní ń pa wọn láṣẹ pé níbẹ̀ bá pa orí haidi yín ṣùgbọ́n kò pa wọ́n lásán láti sanrun padà àmì láti eh, sanrun padà so ó túmọ̀ sí pé kò bùkátà kan san ìrun padà yín ni ẹ ìbájá sí kó bùkátà ni ọlọ́run ní jẹ́ kánàbí ó gbàgbé tọ́lọ́run subhanahu wa ta'ala òun náà ní fi òfin rán ànábì ní fi ṣẹ̀rẹ́ àrán ànábì sallallahu alaihi wasallam eléyìí ẹ̀kọ́ ńlá ni tí Sayyida Aisha radiyallahu anha tó kọ́ wa níbí báyìí náà tó bá jẹ́ pé ẹ̀sìn ní nǹkan èyí tó yẹ ká ṣe ọlọ́run ló lẹ́sìn rẹ̀ ó sì fi rán òjíṣẹ́ ọlọ́run nígbàgbé láti sọ fún kó sọ fún wa wà máa ká ni ọ̀kẹ́ ọlọ́run sọ̀bà tí máa gbàgbé bẹ́ẹ̀ ni ṣẹ̀rí ààrẹ ti pé látọ̀dọ̀ ànábì tó fi ṣẹ̀rí ààrẹ yẹn rárá ọlọ́run fóbìnrin nígbàtí máa ń ṣe haid lọ́wọ́ tàbí tí sí nifas alowatu o silfarj o náà ni ìsúnmọ́ obìnrin láti ojú ara rẹ̀ ìwọ̀ ni fún ọkọ ìyàwó láti súnmọ́ ìyàwó ẹ̀ nígbàtí máa ń ṣe haid lọ́wọ́ likaulihi ta'ala fún gbólọ́ ọlọ́run tọ́lá rẹ̀ ga jùlọ tó sọ báyìí wa yas'alunaka nípa ẹ̀jẹ̀ haid obìnrin tí ń ṣe haid kúlùhùwà àzà sọ wípé haid yìí ẹ̀gbin ni ẹ̀gbin ni haid tóbìnrin máa ń sọ haid lọ́wọ́ kẹ́ẹ́sọ́bìnrin yẹn gangan ní ẹ̀gbin ẹ̀jẹ̀ yẹn gangan ní ẹ̀gbin tó fa táàfi ní súnmá obìnrin yẹn lọ́lọ́run wá nípa àtẹ́sẹ̀lú nìfà sílẹ̀ mahid ẹ̀yẹra fóbìnrin ẹ̀yàgò fóbìnrin tí máa ń sọ haid lọ́wọ́ wàlá tákọ̀rọ̀ bó hùn ẹ má ṣe súnmá àwọn obìnrin yìí hátà yàtò hùrùn títí tó fi sì mara ìyẹn ni pé tó fi parí háìdì yẹn tí ó sì fi wẹ̀ eléyìí ni ìtumọ̀ tó fúlò tó ṣe déédéé jùlọ àwọn àgbọ́yé mi wà lórí ẹ̀ àméyí tó ṣe déédéé jù tó sì lọ pẹ̀lú ṣẹ̀ríà òun náà ni pé títí tí wọ́n fi parí háìdì wọn tí wọ́n sì fi wẹ̀ tó fi mara fa intata haruna tàmá ti wá wẹ̀ tó ti mara nípa háìdì yìí fa atuhunna min haisu amarakumullahu ẹ wá súnmọ́ àwọn obìnrin wọ̀nyí láàyè tọ́lọ̀ ti pa yín láti tẹ́ súnmọ́ wọn áyà yìí ni áyà ti ń sàlàyé fún wa láti mọ́ súnmọ́ obìnrin tí máa ń ṣe haid ṣùgbọ́n irú àwọn yahood àwọn fi bó tẹ̀ yẹ pé wọn ò gba Kùránì bọ̀ ṣùgbọ́n ìdájọ́ tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wọn nípa obìnrin tí máa ń ṣe haid yìí wọ́n sì gbọ́ wọ́n misinterpret rẹ̀ àwọn títí wọn wọn ò tiẹ̀ ní súnmọ́ obìnrin rárá ni kódà àwọn oníjọ gbénu ilé kan náà tóbìnrin bá ti ń sọ háì yóò kó jáde inú ilé ni wọn á fún lápàtímẹ́ǹtì míì tí yóò máa gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ fún wa àà ìtiwa ò rí bẹ́ẹ̀ àbí Quran jẹ́ ká mọ̀ ànábì wa sàlàyé àyà yẹn òun náà ni hadith wà ní iwájú tí àwòkà àyà ní tọ́lọ̀ tó wá ti wọ́n ní wala taqrabuhunna hatta yatuhurna àwọn àfa wa gbọ́ àgbọ́yé síbẹ̀ sọ́nà méjì àmọ́ fìlà àkíká àgbọ́yé kan náà ló ṣe déédé àwọn míì lọ lórí wípé tóbìnrin bá ti parí haid ọkọ rẹ̀ lè súnmọ́ síwájú kó tó wẹ̀ àwọn míì sọ pé àà dandan ni kó wẹ̀ kọkùnrin tó lè súnmọ́ èyí tó wá ṣe déédé náà ni wípé dandan ni kóbìnrin yẹn wẹ̀ kọ́kọ́ rẹ̀ tó lè súnmọ́ wallahu alam ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yòókù wọ́n lè rùmáàsì ara wọn wọ́n lè kíìsì ara wọn wọ́n lè jọ jẹun wọ́n lè jọ sùn papọ̀ níwọ̀n àgbà tóbìnrin yẹn tí ẹ̀jẹ̀ yóò bá ti ní yí ọkùnrin yẹn lára in tí wọn gbọ́rọ̀ sí náà ní pé wọn gbọ́rọ̀ súnmọ́ra wọn gẹ́gẹ́ bí ìsúnmọ́ tọkọtaya anábì wa sọ báyìí pé isna'u kulla shay'in illa nikah anábì ní ẹ̀yin ọkùnrin tó yà wọ́n yín ṣe háì ẹsẹ̀ gbogbo nǹkan àyàfi nikah ìyẹn ni pé ìsúnmọ́ gẹ́gẹ́ bí tọkọtaya nìkan lè gbọ́rọ̀ sí àmọ́ gbogbo nǹkan yòókù ẹ lè súnmọ́ wọn àfáwa ni hukmu man ata ha'idan a ti sàlàyé lẹ́yìn yìí pé èèwọ̀ ni kọkùnrin súnmọ́ yàwó ẹ̀ nígbà tí máa ń sọ háìdì lọ́wọ́ kí wọ́n á ní ìdájọ́ ẹni tó bá súnmọ́ yàwó ẹ̀ tí ń sọ háìdì lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn súnmọ́ yàwó ẹ̀ tí ń sọ háìdì lọ́wọ́ tó sì mà ìmáàmù Nawawi rahimahullah nínú ọ̀rọ̀ wọn kan fi sharhi muslim sharhu muslim yẹn tíra àwọn tó Ah, walawe takada muslim hila jima ila ha'id ifarjiha sọ́ra káàfiran murtaddan imamu Nawawi rahimahullah wọ́n ní tí musulmi bá ní àgbìsọ́kàn ipe ó lẹ́tọ̀ọ́ kóhùn ó súnmọ́ obìnrin tí ń ṣe haidi lọ́wọ́ ní ojú ara rẹ̀ irú musulmi bẹ́ẹ̀ ó ti di káàfir murtaddan ẹni tó ti ṣe rídá kí ló fà á tí imamu sọ báyìí ó takò áyà Qur'an ọlọ́tọ̀rọ̀lọ́ gan sọ fún àìpé wà àtẹ́zìlú nìta fìlìmà fẹ́yìn ó tún wá fi kókó wà látàkùrọ̀bù húnna àtàyàtò hùrù ẹ yẹra fóbìnrin ẹ má súnmọ́ wọn kí tó fi wẹ̀ kí ni wá sọ yìí pé à ẹ̀tọ́ ni ó lè súnmọ́ obìnrin tí máa ń ṣe háìdì lọ́wọ́ yẹn ni kó súnmọ́ ní súnmọ́ tọkọtaya ìmáàmù Nawawi ní irú ẹni bẹ́ẹ̀ ó ti di káàfìrí ẹni tó ti rí dá tuntun kúrò ní Islam wàláwọ́ fa aláhu ìnsánù ọ̀gáyàrá mọ̀táfìrí ìhìláhù tí yẹn bá wá ṣe láì já sí pé ó ní àdìsọ́kàn tó lẹ́tọ̀ọ́ kóhun súnmọ́bìnrin ohun tí ń fi háìdì lọ́wọ́ fa inkana náà sí yàn tó bá yẹ́pẹ́ ní tó gbàgbé ni àwùjá àhìlàbí wujudi háìdì àbótí ẹ̀sà ìmọ̀kan kò mọ̀ pé ìyàwó òun fi haidi lọ́wọ́ ìyàwó náà sì sọ fún fún fi háìdì lọ́wọ́ àwùjá àhìlàbí taharimi yìí àbí jáhìlì tí ẹni aláìmọ̀kan ni kò mọ̀ pé ìwọ̀ ni kéyìí àbí wọ́n ti ẹ̀ jẹ́ ń na bóyá obìnrin náà jẹ́ ń láti súnmọ́ àbọ́kùnrin náà jẹ́ ń láti súnmọ́ obìnrin lọ́wọ́ fala isma alẹ́ irú ẹni bẹ́ẹ̀ kò sẹ́sẹ̀ fún tó bá pé ń àkàyè ni ó gbàgbé kò tiẹ̀ pé àyè súnmọ́ obìnrin ti máa ń fala àfààní kò sí fún wàlá kàfàrà bẹ́ẹ̀ kò sì sí ìhàkúrú fún torípàwọn a ní ìtanràn yẹn ni pé ìtanràn tá a ṣe tí wàá ha ẹ̀ṣẹ̀ yẹn kúrò ṣẹ́ni tó bá gbàgbé tó sin nǹkan báyìí kò sí ìtanràn kankan fún kò sí ẹ̀ṣẹ̀ fún insha allah wà ń wá sí àhà àmìdàn aliman haidi wa taharim ẹni bá wá súnmọ́ rẹ̀ deliberately ní àmàmà súnmọ́ amidan ó màmà súnmọ́ ó sì mọ̀ pé yàwó òun ṣe haid lọ́wọ́ lẹ́yìn náà ó mọ̀ pé èèwọ̀ ni ká súnmọ́ obìnrin tí bá ń ṣe haid lọ́wọ́ mọ̀tàrà tó sì jẹ́ pé ẹni yẹn ẹni ẹ̀sà ni ó ní choice títí pé wọ́n jẹ́ ń ká ni fọkọdé takaba má a ṣe yàtọ̀ kẹbìrà irú ẹni bẹ́ẹ̀ á ó ti kọlu ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn kẹbà èrè gbáǹkọ́ bí ẹ̀ṣẹ̀ nínú ẹni bẹ́ẹ̀ kọlu ẹ̀ ó kọlu ẹ̀ṣẹ̀ ńlá nasọ̀ ṣẹ̀fọ̀ ẹ̀yùn àlà ànáhà kẹbìrà ìmáàmù Ṣáfi'í rahimahullah wọ́n sọ̀rọ̀ nípa wípé ẹni bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni nǹkan tó ṣe yẹn wàtàjìbò àlejò tàwùbá ó tó wáá di ọ̀rọ̀ yẹn kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run torí pé gbogbo àwọn kẹ̀dá ìrà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹni bá ti kọlù wọn dandan ni kó túbà pẹ̀lú gbogbo àwọn májẹ̀mú tó túbà yẹn ni ó fìrà foríjì wọ́n fi wujubu kàfàrà ti kàwùlá ni ìwájí ọ̀ràn àyàn ká ṣe ìtàn ẹni bá súnmọ́ yàwó ẹ̀ lámàá mà súnmọ́ tó mà pé ń ṣe háìdì lọ tó súnmọ́ yẹn pé kò lẹ́tọ̀ọ́ haramu ni tó wá súnmọ́ àdíṣ àwọn àfáà mi lọ lórí pé ọ̀ràn àyàn ni yóò ṣe ìtanràn lórí tó ṣe yẹn àmọ́ gbólóhùn méjì ni lórí ẹ̀ àwọn míì ní kò rí bẹ́ẹ̀ amẹ́yì tó ṣe déédéé náà ni pé yóò ṣe ìtanràn àfáà ni kóòtù ìmáàmù Abdul Azim Badawi ó ní èmi wá sọ lórí gbólóhùn méjì táwọn àfáà mú wá nípa ìṣètanràn àbí ká má ṣètanràn yìí falqawlu rajih gbólóhùn tó fẹsẹ̀ nílọ jùlọ èyí tá fún ní preference tá sì ṣiṣẹ́ ṣe òun náà ni wòjúbò kàfàrà ọ̀ràn àyàn ni ẹni bá súnmọ́ ìyàwó ẹ̀ tí ń ṣe haid lọ́wọ́ yóò sọ kàfàrà yóò sì tanràn láti fi ha ẹ̀ṣẹ̀ yẹn kúrò lè hadith ibn abbas nípa hadith abdullahi ibn abbas gbà wà radiyallahu anihuma àni nabiyyi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa alihi wasallam ìlàdí ya'ti mura'atahu wa ya ha idun nípa ẹni tí máa súnmọ́ ìyàwó ẹ̀ tíyàwó ẹ̀sìn sí haidu lọ́wọ́ kọ́ọ́lá yatasaddaqu bi dinar aw nisfi dinar irú ẹni bẹ́ẹ̀ yóò fi dínárì kan sí sàdákà àbí kó fi dájì dínárì sí sàdákà gbogbo ẹni bá súnmọ́ yàwó ẹ̀ nígbà tí ń bá ń ṣe haidu lọ́wọ́ ìtara tí ó ṣe lẹ́yìn kó ṣe ẹ̀ṣẹ̀ ńlá tí ó tún ṣe túbá lẹ́yìn gbogbo tí ó bá tán ìtara tí ó tún wá ṣe tí ó mọ̀ jẹ́ kàfàrà kùn òní kó wá dínárì kan kó fi ṣe sàdákà àwọn ò ná dínárì má lónìí wọ́n wá wo kí ni equivalent dínárì ní náírà àbí nísùn dínà àbí ìdajì dínárì kí ló wá dé tó fi wá lọ́dọ̀ méjì dínárì kan àbí ìdajì dínárì afá ni wá takaye fil hadith ó dà ní pé ìwá sa ẹ̀sà àbí ìyàtọ̀ tó wọ́nú hadith yìí nípa pé dínárì àbí dínárì rọ́jí ìlà tẹ̀fọ̀rẹ́kì bẹ́ẹ̀ na awàlì dámí wà áhírì yìí ó padà sí ìyàtọ̀ tí ń bẹ láàrin téèyàn bá súnmọ́ ìyàwó ẹ̀ nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ háì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde àbí ní ìparí ìgbà tí ẹ̀jẹ̀ bá jáde ìyẹn ni ó dìtámì ṣé dínárì kan ní ó fi ṣe ni àbí dínárì méjì lima rúwìyà an ibn abbas marfu'an nípa ń ta rígbà lọ́dọ̀ ibn abbas bákaná in asabaha fi fawri dammi tasaddaqa bi dinar tọkùnrin bá súnmọ́ ìyàwó lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde yẹn ni pé nígbà tí ó bẹ̀rẹ̀ háìdì ló súnmọ́ ìyàwó rẹ̀ nígbà yẹn dínárì kan ní òkìkí sọ́ráka kó tó máa jẹ́ ìhàkúrò ẹ̀ṣẹ̀ fún lẹ́yìn ìgbà tó bá tú bá tán wà ń kánà sí ákìrìhì fanisu dínárì ni lọ́wọ́ gbẹ̀yìn ló súnmọ́ obìnrin yẹn nígbà yẹn ìdajì dínárì so eléyìí ni ìyàtọ̀ àbí àlàyé lórí bí hadith yẹn ti wá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí gbogbo náà ti mà bí tá àti mọ́tọ́ sí máa ń kọ́ wa òun náà ni pé aya Qur'anul Karim ìgbà míì yóò wá ní bọ́rọ̀ gidi ni nínú kí aya Qur'an ní ó ṣàlàyé ẹ̀ fún wa tàbí kárí hadith tí ó ṣàlàyé rẹ̀ irú aya tí wá tọ́lọ̀ ní ká jìnà sóbìnrin tó máa ń sọ haid lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hadith ṣàlàyé fún wa nípa wípé àà ìsúnmọ́ làájìnà sí wọn táà ní súnmọ́ àmọ́ gbogbo nǹkan yòókù a lè ṣe pẹ̀lú wọn the same thing hadith mi náà wà hadith mi náà ni ó sàlàyé ẹ̀ fún wa gẹ́gẹ́ bí hadith tánàbí mú wa níbí báyìí nípa ẹgbẹ́ ni tó bá súnmọ́ ìyàwó ẹ̀ tí ń ṣe háìdì lọ́wọ́ kó fi dínárì kan ṣe sọ́dáka tàbí ìdajì dínárì hadith mi náà tún wá wá tó tún sàlàyé nípa ẹgbẹ́ àà bí ó ṣe jẹ́ ìgbàwo ni yóò jẹ́ dínárì kan ìgbàwo ni yóò jẹ́ ìdajì dínárì ọlọ́mọ́sà fọ̀rọ̀ rẹ̀ yé àwọn akọ́lọ̀mbà sanwó àfá àtànkọ́ aláwọ̀ ẹ̀kọ́ wọ̀nyí ní ẹ̀sẹ̀ olóore ẹ̀rákọ̀ọ́jẹ́ adórí ìbàyí ọjọ́ ti lọ ìṣàlá وأستغفرullah العظيم لي ولكم ولجميع المسلمين من كل ذنب فاستغفروه إنه